فيا عباد الله اتقوا الله تعالى وكونوا مع الصادقين قال سبحانه وتعالى قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد عباد الله هذه صورة من كتاب الله تعالى تعدل سوق القرحان على قصرها فيها التوحيد والإخلاص وفيها العقيدة الصافية إن الله تبارك وتعالى لم يتخذ ولدا ولم يتخذ صاحبة كما زعم كما زعمت اليهود والنصارى قالوا المسيح بن ابن الله إن الله سبحانه وتعالى لا يحتاج إلى أحد من خلقه والخلق كله محتاج إليه عباد الله إن سورة الإخلاص تذكر عقيدة أساسية يجب أن تستقر في سويداه قلب كل مخلوق بهذا القول ألا وهي وحدانية سبحانه وتعالى فهو فهو المعبود الحق وكل ما سواه عبيد له عباد الله وعلى به العقيدة التوحيد التي قرأ بها صوت الإخلاص نستطيع أن نقول بكل فرقة أن هكذا لكل البشرية المخطبة بأن عيسى عليه الصلاة والسلام عبد لله فعيسى عليه السلام فهذا ليس له أرض ولكن بعيسى أم ولهذا انسبه الله سبحانه وتعالى إلى أمه حيث قال ذلك عيسى ابن مريم إخوة الإيمان لقد جاء كثير من النصارى واضطربوا في عيسى هل هو الله هل هو الله آه هو آه هو ابن الله أهو آه، ثالث ثلاثة قال سبحانه وتعالى ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى امرا فإنما يقول له كن فيكون قال سبحانه وتعالى فقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم عباد الله وإذا كان النصارى اليوم قد نسبوا إلى عيسى القول بألوهيته أو يقولون إن الله ثالث ثلاثة اله هم الكفار الذين يجب أن نبره منهم ومن قوله قال سبحانه وتعالى لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة عباد الله وبعد بيان كفر اهل القوم المسلمون إلى عيسى عليه السلام بهتانا وبعد حضور ضلاله يجيء سؤال في هل يجوز لنا نحن المسلمون أن نشارك الكفار والنصارى في أعيادهم وفي مناسباتهم الدينية الشركية الكفرية يا همة محمد يا همة التوحيد أعياد النصارى مرتبة بالكفر الأكبر adáfẹ́fọ́ náà ọba àlékún kí ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run kó máa bá ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam tí a bá gbàgbé ní ìjẹ́jọ́ à ń sàlàyé nípa ìṣìyàtọ̀ láàrin bá ti mùsùlùmí sí ẹni tó kìí ṣe mùsùlùmí gbogbo ọ̀nà láfi yàtọ̀ ó sì yẹ ká máa yẹ asọ́nù gbogbo nǹkan ni ọlọ́run ọba wa tó dá wa kò fẹ́ ká ju àwọn tètè rí òun ló fi jẹ́ pé níbi ètò ìfẹ̀mí ayé wa ọlọ́run ọba ń yà wá báyìí ni ẹ máa ṣe ti yín báyìí ni ẹ máa ṣe ti yín kódà anábì sallallahu alaihi wasallam anábì náà sọ pọ́npọ́n ni pé khaliqul mushrikin ẹ̀yà pa gbogbo àwọn tó bá jẹ́ bọ́ khaliqul majus àwọn tí wọ́n jẹ́ bèbè tí wọ́n ń bọ náà náà ẹ̀yàpá wọn abọ́ ẹ̀yàpá wọn pátápátá lóbi jẹ́ pé báwa mùsùlùmí bá ti máa ṣe ìtẹ̀mí wa ọlọ́run bá ti là á kalẹ̀ fún wa gbogbo nǹkan tá a máa ń ní bùkátà sí láti ṣe ní tẹ̀mí ayé wa gbogbo bí ẹ̀ pátá lọ́mọ ní kanabi ṣàlàyé tóbi jẹ́ pé àwọn pípù yìí àwọn gbèsè rí wọn ò lè tẹ̀mí láì lo súnà nẹ́bì wọn ò lè tẹ̀mí láì lo nǹkan tí islam pa mùsùlùmí sí kò sí bẹ́ẹ̀ àwa sì lè ti ẹ̀mí wa láì nílò kátà sínú kankan sí ìṣẹ̀mí ayé wọn láì wọn. náà wọn àmì náà rí ló kọjá ló wá rí ń kọ́ àwọn sọ̀hábà bó ti máa sábà ó wá gbẹ̀rẹ̀ bá gbogbo nǹkan ní muhammadu kan àwọn lẹ́yìn rẹ̀ anabi sallallahu alaihi wa sallam kò gbogbo àwọn bákìrì tó wá gbẹ́ni wọn ò mọ̀ kó wọ́n fi ẹ̀kọ́ ní sábà ni anabi sọ àwọn sọfún ọ pé bẹ́ẹ̀ bá sábà ẹ̀wọ́ sì yẹn sábà tọ́lú kọ́ yọ nínú wa kọ́dọ̀ àwọn tí wọ́n ń lòdì náà láwọn gẹ̀gẹ̀rí yìí náà ọ̀rọ̀ wọ́n yẹ fọwọ́ ọ̀tún rí láíláí kódà bọ́ máa bá ń sábà fún ọmọ tí máa ń sábà fún yẹn pé ọwọ́ lọ́wọ́ ọ̀tún kí ó ní ọwọ́ ọ̀tún lọ́fẹ́ sábà Allahu àwọn wàláì ẹ̀sìn wa tó báàrí gbogbo nǹkan tó wà bá sì fún wa pátápátá tó tó ṣe báàrí gbogbo nǹkan tó àgbẹ̀ lórí yìí ṣe pàtàkì jùlọ àwọn nàṣọ́ táwọn àti christian gbogbo tí wọ́n ṣe pátápátá làákàyè ni ọ̀rọ̀ fílọ́sọ́fì lásán ni bí ìbá ti lé làákàyè ó lè tó wà sí christianity làákàyè lásán náà ni làákàyè ni wọ́n ń lò gbogbo wẹ́ẹ̀sì tìyàwó làákàyè ni wọ́n ń lò bẹ́ẹ̀ sì lè kó ma làákàyè ni wọ́n ń lò báwo ti tìyàwó lámùsọ̀làyé fún wa. báwo ló ṣe kó máa ìsìlámù ṣàlàyé fún wa tó gbogbo nǹkan ṣàlàyé nítorí lẹ́yìn jama ẹja máa ṣe fáàrí pẹ̀lú ẹ̀sìn wa ó tún fáàrí o ẹ̀gbọ́n tó bá ń sọ pé wa atmamtu alaykum ni'mati wa raditu lakum wa raditu lakum wa raditu lakum ni mo yọ islam mo yọ na lẹ́dùn fún yín. ọlọ́run yóò ní ìsìlámù lẹ́sìn wọ́n náà tó bá rí ọlọ́run yóò ní ìsìlámù lẹ́sìn kò tọ́ lẹ́rí kò tọ́ kó fi yọ́n sí ẹ̀sìn tọ́lọ̀ ọba ló tó sọ fún ara rẹ̀ kọyọ̀nkọyọ̀n fóun ló ló sí olùmísàlẹ́sà alhamdulilayi rabbil alamin ọlọ́mọdé orí tó ṣe kọ́sẹ̀ gèdè láyé mi ó ní àwọn àbá tí wọ́n lọ àwọn àgbàlagbà láwùjọ yìí wọ́n kórìíra àwọn ìdèrè ìdèrè pé iṣẹ́ á kórìíra wọn sí wàlá ìkọ́dà ń gbà tí wọ́n délé wá ọ̀pọ̀lọpọ̀ àwọn èsì gbálẹ̀ nínú ìrọ̀rìn yà torí kórìíra tí wọ́n ní pẹ̀lú ẹ̀sìn wọn tó gbọ́ lọ ní wà láwọn sẹ́rùbọ̀ ànkẹ́lì yahu wà lẹ́nu kọ́ àti

wá sí ti bẹ̀m̀bẹ̀ kúl uwallahu ahad wọ́n lórí sọ fún wọn pé allah ahad ẹyọ kan náà ni ẹni tá a máa ń sìn ẹyọ kan náà ni ọlọ́run báyìí allah samad lamu yẹ́lì bí wà lamu yẹ́lì lamu yẹ́lì ẹnì kan bí ọlọ́run wà lamu yúlẹ̀ wàmù òbí wọn sì bí ọ̀nà òbí wọn wọn sì bí ọ̀gbọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ló ti já wa ọba tí ò ní pilẹ̀ ni táì béèrè ọlọ́ni wàlámù yẹkùn lọ́hùn kúkú a lè sura yìí náà ń pè ní sọ́ọ̀tù ikhlas anabi sallallahu alayhi wa sallam ó ní sura yìí nìkan lásán ó ti kó ìdá kan nínú dámẹ́ta alukuhani kẹrì ìdá kan nínú dámẹ́ta ìyẹn pé ìkuhan nínú àwọn tí ń ṣe àlàyé àwọn àlàyé tó wà ní kuhan ìṣọ́mọ̀ ọba láti ó ní tẹ́lẹ̀kẹ́ máa ti jọ́sẹ̀ fún bákan náà nínú tó òun náà ni àwọn ìdájọ́ bẹ́ẹ̀ bá gbọ́ láti ṣe báyìí bẹ́ẹ̀ bá ṣe léyìí bẹ́ẹ̀ ti ṣe léyìí láwọn òfin ẹ̀gbọ́n ọ̀sìn yẹ́ ṣe ẹlẹ́ẹ̀kẹta ó lẹ́nu ìbáàdà mẹ́ta táàrin buhan náà nílé kúlù ọlọ́wọ́ nìkan lásán ó pé ẹyọ kan tí ń ṣe àtàwọ̀fẹ́ nítorí lè ọlọ́wọ́ bá lóun òbí ẹnì kan òsì léwu gbogbo àwọn ẹ̀dá wọn ní bùkátà bá ní ọlọ́wọ́ bá ní sí wọn nítorí eléyìí láti gbọ́ sọ́rọ̀ ọba lọ́kàn ṣoṣo. na sábàbọ̀ wo láyé tá a wà yìí àwọn kan bá wa àwọn láwọn kọ́nà ọba ọ̀kan ni àwọn láwọn ọgbà kọ́nà ọba ọ̀kan ni làwọn ọlọ́run ọba táwa gbàgbọ́ àwọn gbọ́ ọ̀rọ̀ burúkú ó ní kí mùsùlùmí máa sọ pé ọlọ́run ọba àkàlà jọ ń sìn báwọn bá ń sọ orí ẹ̀ ó dẹ̀ fún ó tó dá fáwọn díẹ̀ àmọ́ kò yẹ mùsùlùmí kí mùsùlùmí máa sọ pé ọlọ́run kan náà jọ ń sìn ọ̀nà táwọn ń gbà sí òun lẹ́yàtọ̀ síra wọn àwọn ń lọ sọ́ọ̀tì àwọn ń sin ọlọ́run ọba àbí wọ́n ti lọ́ọ́ mọ́sálásí àbọ̀nà náà kan ọ̀rọ̀ kọ́ ọ̀rọ̀ nítorí pé Jésù làwọn sìn ló jẹ́ àwọn àfá ó lọ́wọ́ ọ̀rọ̀ ó dàrú àwọn náà lójú wọ́n sọ̀rọ̀ débi pé wọ́n jésù o ee olúwa jesus christ jésù ló ń pe máa tó kó sáà máa ẹ kò tó tó sẹ́ni bí wọ́n ń pe ọlọ́run lọ tó bá tún yá tọ́yẹ̀ tó wá yá wọn tó pè ní mẹ́ta lọ́kàn ọlọ́mọba ọlọ́mọba ọlọ́yẹ̀ ẹ̀mí mímọ́ mẹ́ta lọ́kàn ẹ̀kọ́ ti dàrú ó dàrú ẹ̀gbẹ́ lójú òun lọ́dọ́ mú bẹ́ẹ̀ àwọn ọmọ sọ́nà gbogbo ni lójú òkú gbogbo sọ́nà ní orúkọ mú ẹ̀ ẹ̀ kọ́lọ́gbọ̀ ọ̀jẹ́ mẹ́ta bẹ́ẹ̀ sọ yìí ní kó jọ́mọ́ àbí kó jọ́mọ́ ọlọ́ọ̀ àbí mẹ́ta lọ́kan òun náà tírì tù tírì wọn ẹkú dá ọmọ yẹn lójú. jẹ̀mọ́ ọ̀rọ̀ ẹ̀ka ò dàrú ṣètàn ló mú wọn mẹ́ tó bá jẹ́ pé nítorí pé àlẹ́ ìwọ ayé ká àlẹ́ ìsàlátù wa sàlẹ́ ọlọ́wọ́ bá dá lọ́nà ọlọ́ọ̀bá ní máa ń dá tóhùn tó bá ṣe oríṣi máa ń dá tóhùn ọlọ́ọ̀bá dá isa mọ́ náírà kí wá ṣe isa nìkan lọ́ọ̀bá dá lọ náírà tí ń jẹ́ jésù ó ní kí tọ́lọ̀ ń dá lọ náírà anábìwọ̀ isa alẹ́ ìsàlátù àtàlá ọlọ́run fẹ́ fi bóhun ti tó ọ̀rẹ́ fi hàwá ni tó mo yẹ dá ní ẹ̀yìn èèyàn lẹ́ni tí ò ní ò ìyá òní bàbá tó máa ń sọ wọn ní pé gbòòrò ti rọrùn ọlọ́run adánwò ó sì lára isa ó ní pé isa má ní bàbá àmọ́ kó níyà gbogbo ìgbà tó lọ́wọ́ bá wọ́n fẹ́ dákọ̀ ìsá nínú Al-Qur'ani Karim dhalika ìsá ọlọ́wọ́ àtàkùjọ́rọ̀ yá tiẹ̀ dhalika ìsá ibnu Maryam ìsá ọmọ Maryam ọlọ́run àti mo lè dá mo lè kò ní bàbá kò ní níyà bí tani bí Ànábì wa Adam ada wa Adam alayhi salatu wa salam kò níyà kò ní bàbá àti ẹ̀rẹ́ ń tà lé Ànábì Isa Ànábì wa Adam ààrẹ ń tà lé sàfitì rẹ̀ sí òní fámílì palẹ̀ tàbí tirẹ̀ sí tó bá lábẹ́ pé èyàn lágbájá ọmọ ọlọ́ọ̀ni tó lágbájá ọmọ ọlọ́ọ̀ni ẹni tó ẹ̀ká pẹ̀lú ọmọ náà talẹ́ńtọ̀ ọjọ́ náà alẹ́bí wa dáàbò torí kò ní mọ̀lẹ́bí kẹtọ́ lé tàbí tirẹ̀ sí ọ̀tàlẹ́bù àyíká alẹ́ ìsàlẹ́kù àtàlá jésù ó ní mọ̀lẹ́bí ìyá rẹ̀ ní mọ̀lẹ́bí ó ní ìyá ìyá rẹ̀ ní ìyá rẹ̀ ní ìyá rẹ̀ ní mọ̀lẹ́bí áṣà fi ti rẹ̀ sọ́dọ̀ ìyá rẹ̀ fámìlì ìyá rẹ̀ ẹ̀yin náà sá gbà pé ìsá kò bàbá kò ìyá ẹ̀ tí òun lọ́wọ́ ọlọ́run àmì ànílò na ọlọ́run wa ní kúmọ̀ lè ṣe mo tún lè ní kéèyàn pé pé ẹ jáde lára ọkùnrin mo lè mú yẹn jáde lára ọkùnrin tí ò ní sóbìnrin ọlọ́run mo lè dá ó ti wá fa lára àwa ó fa jáde látara látara nàbí wa adam aleyhi salatu wa salam ajẹ́pẹ́ ìpèrí sálọmọ ọlọ́run kúkúrò ni tóbi ọlọ́run bá ti ó ti yọ ń bẹ́ẹ̀ onímọ̀ọ́ká ẹni lá ayẹ tẹ́kìdá ni wọ́n láti subhana ọlọ́run kò lẹ́tọ̀ọ́ lọ́mà mùsùlùmí náà wọ́n rà á bá ìwọ mùsùlùmí ọlọ́run kò lẹ́tọ̀ọ́ ìnàmọ̀ ìyàkúrò láhùkò fàyàkù bí bá ti bẹ́ẹ̀ ti tẹ̀kẹ́ púpẹ̀ ní pé kóòtù jẹ́ náà ní jẹ́ orílẹ̀ èdè kóòtù máa rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ń jẹ́ dànù tó bá ti gbèrò ó sì jọ máa rí bẹ́ẹ̀ ó sì máa rí bẹ́ẹ̀ ọlọ́run bá lọ́wọ́ lọ́mọ bákan náà ọlọ́run bá fún ní káfà náà kọ́ọ̀lù iná lọ́ha ọlọ́run ní gbogbo ẹni tó bá sọ pé ẹ̀yìn sá ọmọ mẹ́ríà tó bá ní ọlọ́run ọlọ́run tó bèèrè ń bọ̀ torí mùsùlùmí kò tí gbárò dìde ẹni wípé ọláàfà yóò láwọn ọmọ ẹ̀yà wa ẹlẹ́sìn kejì ọ̀rọ̀ burúkú ni ó ẹ̀sìn kan náà ni ilẹ̀ dínà ìgbà lọ́wọ́ àlẹ́ al-islam ẹ̀sìn tọ́lọ́wọ́ bá tó rẹ̀kọ́gínáìsì ní kan inna dina inda Allah al-islam ẹ̀sìn tọ́lá ọba kà fún ọdún ààrẹ islam náà ni ó sọ́bọ̀ mi wà mẹ́ ìyẹn sọ́bì wọ́yọ̀ islam dina ẹni bá lọ yẹ ẹ̀sìn mi ráyò tí ó ti islam olùwàlùfà láyé òkú bala mi nìyí bí ní gba ẹ̀sìn ọlọ́rẹ̀ láíláí wọ́n wà fún àkúrò tí wọ́n kọ̀ kiri tí wọ́n digbá ní kìámà nínú àwọn tó kò fúlọ́wà gbogbo bí mú ẹ̀sìn mi lẹ́sìn yàtọ̀ sí islam ọlọ́run yóò kò àwọn kíra wa lè léyìn ló sọ ilé ìdán ó yẹ kó gba ẹnu rẹ wá ẹni sábà pé anabi wa ayisa alayisalaatu wa salam tó jẹ géésù ẹni bá ní ọlọ́ọ̀ni ọlọ́wà ní lakọ̀dí káfà wa lakọ̀dí káfà wa ọlọ́ọ̀ni kékeré ni ẹ pè báwọn náà bẹ́ẹ̀ bá dáa máa tẹ́pẹ̀ wọn pé ẹ̀rù ń bà yín ẹ má pè wọn ọmọ ìyá yín mọ́ innamal mu'minuna ikhwa al-muslim akhul muslim ọlọ́run innamal mu'minuna ikhwa mùmìnì àti mùmìnì àwọn ọmọ ìyá ara wọn mùmìnì awúsá mùmìnì yíbó ikhwa ọmọ ìyá ni wọn al-muslim alábìnrin al-muslim akhul muslim mùsùlùmí àti mùsùlùmí ọmọ ìyá ara wọn sọ ẹ̀rọ pé ọmọ ya ayé máa bẹ́ẹ̀ bá lè pè ń dẹ̀pẹ̀ rí ẹ̀pẹ̀ rẹ ní kírísítẹ̀nì wọn gẹ́gẹ́ wàláì ó sì lẹ́tà àmọ́ olúwa wa tààlà gbàgbọ́ olùlàkọ̀dé káfàrọ̀ lẹ́dí iná kọlu iná lọ́ha huwa lùmọ̀sẹ̀ ìdùnnàlá ọlọ́run ní pọ̀yàn pọ̀yàn ló sọ pàápàá ó ti di gègé rí tálẹ́ńtọ̀ ọ̀hún ẹni tó ní ìsọ̀ ní àwọn àyà ní sọ fún apáwọn ilé ìfún ṣe mùsùlùmí gẹ́gẹ́ pẹ̀lú ni wọ́n ọlọ́pùpọ̀ bẹ̀rẹ̀ pé lọ́kọ̀dì kọ́bọ̀rọ̀ lẹ́bí rẹ̀ kọ́ọ̀lù iná lọ́ha sáàlùmù sàlàtà ọlọ́run pàápàá tẹ̀ mo fi rí ilẹ̀ pẹ́kẹ́ pẹ̀lú ni wọ́n àwọn owó àwọn ọmọ pé

nígbà tó náà bá àti àníbà Muhammad sallallahu alayhi wa sallam tó bá wá rí bẹ́ẹ̀ ìbí ìta bẹ́ẹ̀ ni pé tó lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí kí wọ́n máa bá ẹni tí ẹgbẹ́ gẹ́gẹ́ fèrí kí wọ́n bá wọn fẹ́tún papọ̀ àbí kí wọ́n jẹ oúnjẹ ọdún ẹgbẹ́ gẹ́gẹ́ fèrí nígbà tó máa ń sọdún gẹ́gẹ́ rí wọn tó lẹ́tọ̀ọ́ tó wọn jẹjẹ wọn àbí kò lẹ́tọ̀ọ́ ìbéèrè mu jama nítorí pé àwọn kèfèrí alìkúfùrù nílátọ̀ wáhìdà kèfèrí bákanáà náà ṣe rí kò sí kèfèrí tẹ̀ẹ̀tẹ̀jú wọ́n tẹ̀ sí alìkúfùrù kùfùrù kèfèrí kèfèrí ma jẹ́ owó àbá àwọn àjà wọ́n ní àdìs wọ́n ní ẹ̀sìn dinan méjì ló wà tí wọ́n dábàá lórí rẹ̀ nínú rahman ẹ̀sìn àkọ́kọ́ olè ti ọlọ́ọba ẹlẹ́ẹ̀kejì nínú ṣèitán ẹ̀sìn ṣèitán gbogbo ẹ̀sìn tó bá ti yàtọ̀ sí islam ó ní ẹ̀sìn ṣèitán so ẹ̀sìn ẹ̀sìn lẹ́yìn islam ìkú bẹ́tà kan gbogbo wọn wọ́n ti gbé ẹrú lẹ́yìn ìkú bẹ́tà kan ẹni tí ń fún ìbàlẹ̀ fọ́ọ̀tà ẹni tí ń pè bàtálá ẹni tí ń pè sọ̀rọ̀ àtẹni tí ń pè jésù kọ́dẹ̀ tí ń pè ní yáàfù náà àgbègbè ilé ìlú àbí ìfà ẹni náà pè Muhammad ọwọ́ Muhammad sàánù ní ìjẹ̀bẹ̀ ìlú òun náà bí ìbá ti ń dé ẹ̀tọ́ ọlọ́run tí ń dé fẹ́ dáná ìjẹ̀bẹ̀ rí ni ìjẹ́ tó bá fẹ́ sọ̀rọ̀ kèfè rí ọba tó bàbá àdúgbò yìí táwọn sọ fún ọbàtálá tálíbá wọn ṣe mo tó wà fà ọ́ nìkílé fún oṣù adébẹ̀ bàbá òsàngó ilé yọ́rẹ́ tó sàngó tó bá gbé yọ́jú tó tẹ̀ fi sí àtẹ́já tẹ́bà ṣe àkúrò tó wà débẹ̀ bọ̀ tí ló wá fún nípa sí tẹ̀sẹ̀ ń jẹun ọdún wọn. àbáwọ̀ oṣù kẹfẹ́ rí mọ́ni ọlọ́ àwọn tó tẹ̀lé bẹ̀rẹ̀ rí o. ẹ̀ẹ́ ẹ̀jẹ̀bẹ̀ yọ ọlọ́lẹ̀ yìí funfun ni funfun funfun ní alákòókò tí ní àlìjẹ́ ní àlìjẹ́ so èsì ní pé kò ẹlẹ́kọ̀ọ́ àtàjẹ́ mùsùlùmí ká máa bá wọn gbèsè rí ká máa bá wọn pọ̀ pọ̀ láti máa sọnù wọn kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ á gbọ́dọ̀ tí wọ́n já ọ̀pọ̀lọpọ̀ mo ti ní kí àwọn gbèsè rí nífi o ẹ kú palẹ̀ mọ́ inú rẹ̀ ń dùn bá wọ́n fẹ́ sọdún ọdún Jésù tó ń pè lọ́lọ́ ọba ọ̀ bọ́lọ̀ ń dé ẹni bá jẹ́ mùsùlùmí ìtọ́nà bá ń bínú sí òun náà bọ̀rọ̀ bọ́rọ̀ bínú èyí tó dùn èyí tó dánu lójú ni pé èyí tí wọ́n ń ṣe yìí ò ní dùn mọ́nà èyí tí wọ́n ń ṣe yìí kò ní dùn mọ́nà ọba nígbà tí ọdún bọ́rọ̀ ọba òfin wọn sí ni èyí tí ó dùn mọ́nà ọba rẹ ọba rẹ fi rẹ lọ́nà ìdí ni ọ̀nà ìdá gbogbo ẹni tó bá ti gbèsè rí pé ẹkú palẹ̀mọ́ ọdún lórí dùn ọlọ́ọ̀ kọ́lọ̀ ẹni kọ́lọ̀ ti gèdè rí kí ló fà á tó bá lọ ní àdì ọkàn pé èmi rí ọdún náà dábàá ẹ̀sìn wọn ẹgbẹ́ tó fúnbẹ́ gèdè yìí wọn náà wọ́n fi ẹ̀sìn wọn fi mu á fún wọn nígbà náà ìgbàlá ọkọ wà á tí wọ́n bí bí ọ̀lẹ́ ìjọba láwárí ó lọ kárìjẹ ìtàní ń kọ́ tọ́jú wọn tí ìdẹ́kí lọ́jẹ̀ èkó ẹ̀ ọ̀ní kan ti bá àyè kí christian tí ó kúkalẹ̀ mọ́ ọdún bá a ti lè máa kí ní Ṣàngó tí ó kúkalẹ̀ mọ́ ọdún bá a ti lè máa kú Ọbàtálá ẹ kúkalẹ̀ mọ́ ọdún tó ń kú alẹ́ kúkúrú nílẹ̀ tó wá àṣìdá. gúúfùrù gẹ̀fẹ̀ rí ìlànà wọn lọ lórí wọn ràn o sàn mi wọn bá wọn wọn dáná sí ní ẹgbàá yín pátápátá tí ní láti ní ilé yín ẹ lè ṣe é lọ́jọ́ lásán nù ọba àdìjọ ọdún ẹlẹ́kùn wọn abẹ́ sáré fún ọjọ́ ọdún ẹ̀yà mi níta ná ọ̀wọ̀rọ̀ ya wọn. má ya wọn o má ya wọn o ó wàá bínú ìbínú tó láti wọn ti lé ní. mọ́ṣà ààyè náà wọ́n lọ́wọ́ bí ọmọ wọn kánú wọn wọ́n gbẹmọ́ ọwọ́ lọ́wọ́ ń gbé bọ́ ìṣẹ̀lẹ̀ tó ọgbọ́ abúlé sí náà wọ́n lọ́wọ́ gbé lọ sí ṣọ́ọ̀ṣì lẹ́nu ọgbọ́n lọ́dún wa wọ́n ti wá bèrè wá bèrè wá lè dẹ́yìn ní ẹ̀sà kúrẹ́ ẹ̀ máa ń dérí kó á ní pọ̀ ní bóòrè fóònù pẹ̀lú ayé alẹ́bùwà ibrahim ọlọ́run lọ́kọ̀dìkan lẹ́kùn ó ti wá ti hásánà لإبراهيم والذين آمنوا والذين معه إذ قالوا لقومه إنا دعاء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده آخرين آه الله يا محمد àtàwọn ọjọ́ ọ̀rẹ́ mùsùlùmí ẹgbẹ́ Ibrahim kẹ́ẹ̀kì jọ ọmọ lẹ́yìn Ibrahim wọ́n lẹ́kẹ̀ jọ wọ́n ìṣẹ́lù ìkọ́mìnì nígbà tí kọ̀ọ̀kan sọ fún mẹ̀lẹ́bí wọn Ibrahim sọ fún bàbá àti ìyá ẹ̀ àtàwọn yòókù rẹ̀ àwọn tí wọ́n jọ ọmọ Ibrahim náà náà sọ fún mẹ̀lẹ́bí wọn pé iná mọ́ ha òhùn látòrí lọ bá àtẹ̀sì náà àwọn ti jẹ́ ó mú ọ̀rọ̀ yìí wàmí mẹ́ta àbúrú lórí ìlú nílá àti tẹ́kùn tó wá ní kẹsì pẹ̀lú ẹ̀sìn ní kàfáàní àbíkùn gbèsè ilẹ̀ ẹgbẹ́ bá wa wà bá jọ bẹ́yìn náà wà bẹ́yìn lọ́kùnrin àdá wa látò nínú láàrin àwọn àtẹ́yìn ọ̀tá ti bẹ̀rẹ̀ lórí ẹ̀sìn wọ́n gbàgbọ́ a ti mẹ́rẹ̀ bí inú ara wa lórí ẹ̀sìn yìí habakan yóò mọ̀ kọ̀ọ̀tì ní o hatta tu'minu billahi wahda aya yóò parí jama aya kọ́ bó ṣe ìyá rẹ̀ náà bàbá rẹ̀ tí ń sọdún ní ọdún ní àmọ́ràn lọ́jọ́ náà ọ̀bọ̀ ọ̀sọ̀dún fún máa ra tọ́kì ọdún fún ara ìrànlọ́ lórí ẹ̀ oní tí mùsùlùmí máa ti tọ́kì kalẹ̀ torí ọdún Christmas ọjà máa wà ń gbà dàbí oní tí mùsùlùmí máa ti adìẹ kalẹ̀ torí ọdún tí ó ti wá kápúlẹ̀tì rẹ̀ ọ̀hún ti ààrẹ ní ọ̀hún ìbọ̀ yóò ní kọ́wọ́ rí jẹ́ tẹnikáwà jẹ́ àbí tẹnikáwà jẹ́ wọ́n náà rán ọlọ́rọ̀ yẹ kò sí kí mùsùlùmí ọ̀tá bí àwọn tó sọmọ fún àwọn àbí gírísì káàdì tó bá ti ní ọdún kírísítẹ́nì nínú àbáwọn ọdún mi kò dá sí mùsùlùmí ni kó máa tààrọ ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abiola ọba ọba ilé kẹrọlá látàmẹ́ni kọ̀ọ̀kan wa dúró ilé ìlú ìyá mi gbé ọba tó nílé rẹ òní kírísítẹ́nì ti fún lọ́wọ́ àti pẹ̀lú ẹ̀ ó lè yáwó sáná ó lè yáwó sáná ó bá fọ ikú fún ọ lọ́sà lórí owó kọ̀ọ̀kan já. سونك يقول قلب معاذ وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدى تقول عباك عليكم يا الله أولي أجنجة الله وعبا نبوة محمد إذا لا يتعنس الله nípa ọdún àwọn kèfèrí gbogbo ńlá tó ń jẹ́ kèfèrí pápátá ni kò sí kèfèrí akọ kò sí kèfèrí abo alukófóró

kò sí àyà kan tó ní ká jẹun christian ojú ọdún wa àmọ́ àwọn rújú àyà tó rújú ni wọ́n mọ wa bẹ́ẹ̀ sì ni àwọn tó máa ń kó rújú wa ni ọlọ́sìn náà jìnnà sí wọn o ó sọ náà sọ́tò alẹ́mọ̀ràn ó lè tẹ̀ jìnnà sí wọn àwọn tó máa ń kó sínú rújú ni ẹ̀ jìnnà sí wọn. wọ́n ní ọlọ́run bá sọ ọ́nà alùpàánì kẹ́ni sọ́tò náà yìí dá olúwa ni aliyahun òṣìlá látún àtọ̀jùbá ọlọ́run ó tún ó tún kìtàbà hìlù lakum wa ta'amukum hìlù lahum. ọlọ́run ọba ní láti òní lọ báyìí mo ti sílẹ̀ tọ́kùn yín kẹmà jẹ tó dáa àwọn nǹkan tó má kẹmà jẹ nínú tó mọ́ náà mo tún sílẹ̀ tọ́kùn yín àwọn tá a fún ní kíá oúnjẹ wọn mo sílẹ̀ tọ́kùn yín mo ti ti yín náà mo sílẹ̀ tọ́kùn wọn. náà kọ́ àwọn alùpùpù náà tó nínú ọ̀tọ́ yìí ẹ má dára ló yàrá ọlọ́run ní àwọn àwọn àlẹ́yìn náà ó ti ti bá ẹgbẹ́ ìlú àwọn alùpùpù náà ẹ láwọn àwọn ènìyàn fi àgbà àwọn alùpùpù ẹgbẹ́ ìlú àwọn ẹkùn òní yẹ̀húdí àti nàṣọ́ra pípẹ́ àti jù àwọn tó wà láyé náà nà bẹ́ẹ̀ ńlá máa ń sọ fúnra wa pé àkọ́kọ́ bàbá fẹ́ kúkú hàn èdè lágbára nìkan tó èdè lágbára nìkan tó kò tó fẹ́ kó alukóhánì kiri àwọn sàhábà labawa ni wọn wọ́n ti jìnnà jù fẹ́fẹ́ labawa lọ. wọ́n tọrọ bẹ́ tó ti bẹ́ẹ̀ ayé wọn sọ̀ka nínú alukóhánì kiri pẹ̀lú èdè wọn kò fún yé wọn kìí ṣe gírámà kìí ṣe kìí ṣe labawa tó ti dira labawa tó ti kọ́mọ̀ láàrin wọn náà ni o kò fún yé wọn bí azọ́nù ó ti dànù wọn lójú kò yé wọn wọ́n ti lọ bá ní Muhammad sallallahu alayhi wa sallam ayé ayé òye wa tún fún wa alẹ́ yóò wá fún wọn bá a ti máa ń gbà tó àlùkò hàn lè tó lálàáfíà òun ni ká fi àyàkó hàn ká fi kóra wọn àbí ká fi ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ká fi kó àyàkó hàn nígbà tá a bá aráyà tó bá aráyà tó ẹ́ eh, eh. táàrí àdìgbò àwọn àwọn pẹ̀lú tẹ̀síìrì àwọn sọ̀hábà ẹnìkan sọ ní orí ah, tẹ̀síìrì náà bá jọ ìgbìmọ̀ nípa <laughs> alágbàáfẹ́ tọ́ọ̀bù yẹn lórí wà náà ẹnì orí kéwú tó ké kírímìnà burúkú gidi ni kéye níjọ ìbù ní tẹ̀síìrì àwọn àbáàsì ẹnìkan tí tẹ̀síìrì àwọn ìbù kọ́ tàbí kẹ̀síìrì náà mọ̀ àbí wọn náà bá di ìgbẹ́ ìyàwó náà sálẹ́bì ní ìpínlẹ̀ tẹ́kì ni anábì kan náà ìtumọ̀ àfọ́ kẹ́lìmọ́tò hap ọ̀gidi bí sọ àmọ́tò àkọ́dọ̀ bẹ́ẹ̀ ti dálẹ̀ àwọn sọ̀hábà wọ́n tẹ́lẹ̀ lè ń gbé ìfún yẹn kọ́ èyẹ́ gbà fún yẹn níbi ìtumọ̀ alùpùpù hàn kẹrì àti àdínà di ọ̀gá ni bó ti ké lọ́jọ́ orí òní lọ́gbẹ́ yìí tá a fi ń wọ ìmọ̀ ọjọ́ orí mọ́ láàrin pé ọjọ́ ti lọ púpọ̀ bá wọ́n bí kàtọ́ ibi táwọn kò bá rú sọ̀hábà tó máa máa wọ̀ wọ́n wà fa àbúlágbà ọba ti lọ́wọ́ wọ́n fi àwọn àgbàlagbà àbá àti lọ́wọ́ rẹ̀ bí wọ́n máa bìlẹ̀ lọ́wọ́ àwọn tàbí wọn kò fi lè fi ọ́ táwọn ọlọ́mọ tani máa fọwọ́ ni ó lè jẹ́ máa tẹ̀sọ̀ báyìí. èyí tí ọmọ àfọ́lọ́ nínú àkùbárù lórí ẹ̀mí àbá ó kẹ̀kẹ́rẹ́ ní ọjọ́ rí ni àmọ́ tẹ̀bírú ẹ̀n abáníká máa sọ̀rọ̀ àgbàlagbà lọ́nà àwọn ọ̀gá ó tẹ̀sẹ̀ bẹ́ẹ̀ òfin àwọn ibi sílẹ̀là sílẹ̀là mọ́tò wá ti bẹ́ẹ̀ fún ọ ní ẹ̀tọ́ àkékeré ìdájá nàìjíríà alifájú tó bá jẹ́ sí ìwọ̀n ìdájá náà ní ìrìnlẹ̀ àwọn sábẹ́ wá tún ìdájá lọ wọ́n wá dájú kan abdullahi bin abbas bọ́ọ̀ lọ́ọ́ fẹ́ kú subhanallah abdullahi ni sọmọláìsì kìíní yìí pé kò lè tó bá wọn ayé àyè gẹ́gẹ́ ló wá fi wá fi hàn pé ọjọ́ kó àlẹ́ mọ̀tún wa gbogbo àwọn tàbí wá tají pé àwọn èdè wáyé kò irọ́ ni irọ́ ni wọ́n wá tají àwùjọ ni wọ́n ti gbà láàfà náà wọ́n béèrè fún àwọn àgbàlagbà sọ̀hábà wọ́n láwọn ò wọ́n lè lọ béèrè wọ́n sọ fún mi tó abúlábùn àbá tẹ̀síru rẹ̀ àtọ̀hámù kásánlá yìí tẹ̀ẹ́tẹ̀ kú tọ̀hámù fi hajjì àyà ní ìsáàtà bìlìkú kòótẹ́ fúùdù kòótẹ́ fúùdù oúnjẹ not food not amala not rice èyí tó dákọ́ yẹ̀ yìí kìí fi oúnjẹ tẹ̀síru gidi ni kìí tó gbọ́dọ̀ dọ́kọ́ lábára lásán lò ṣe pọ̀ hàn ó ní ìjà nǹkan míì kéèké fúùdù kéèké láìjẹ̀mú ni wọ́n ti fàámu yà yìí fàámu ti ní tìmọ̀mí yà yìí abúlé náà bá ó ní ìtumọ̀ fàámu yà yìí kéè sọ kàmàdá owó kéè ṣe láìsí ohun tí àwọn hálù kìtà ìtò wọn bá dú owó náà bá sọ yà ẹ wá wo ní pé o àbá wọn bá gbà pé kí bí ọdún wọ́n jẹ́ ẹ wọ owó àwọn tí a ń lọ ìtẹ̀ ẹni ń takò ẹ̀yìn kò lè gbà kí kíkọ́ ní ojú ẹgbẹ́ gẹ́gẹ́ àtàkùn ẹ̀rí kan yìí láyé láyé àlébà òun gbogbo làbí òun gbogbo oúnjẹ wọn òun tẹ́ ẹ̀kọ́ fún wa náà agbábẹ́ fún ọ. ṣùgbọ́n wọn kà pé mùsùlùmí sí mùsùlùmí tó ń jẹ wọn síra wa ẹ̀fẹ́ ní abẹ́ tọ́tọ́ mùsùlùmí wa kọ́ ọmọ jáde olóhùn fẹ́ sí ẹwà bẹ́ẹ̀ mùsùlùmí ó fẹ́ sí ẹwà bẹ́ẹ̀ tó bá jẹ́ ẹ̀ níjẹ̀ yóò ẹgbẹ́ ṣùgbọ́n oúnjẹ mùsùlùmí mùsùlùmí olóhùn fẹ́ àbẹ́bí mùsùlùmí ó dá lọ fún ìyá rẹ̀

kúwì kò sí yọ sọ̀rọ̀ ní àwọn àgbà pásítọ̀ nàìjíríà kò sí tó lè yọ pásítọ̀ kúwì kò sí tó lè yọ pé ah ìmọ̀ pásítọ̀ ìfọ́nárì pásítọ̀ ìfikiri gẹ́gẹ́ ó wá sọ pẹ̀yọ̀pẹ̀yọ̀ nípa gbé ilé ẹ̀kọ́ rẹ̀ sílé ó ní oúnjẹ Christmas ó ní ìjẹ̀bọ̀ ni ó ní oúnjẹ Christmas kúrú yìí pásítọ̀ kúrú yìí pásítọ̀ kúrú yìí lè sọ bẹ́ẹ̀ ó ló jẹ Christmas ó ló jẹ bọ́ọ̀lì tòtò àbá ẹbí ìjọba ti bẹ́ẹ̀ ọ̀yá tí wọ́n pẹ̀lú ọmọ ọmọ ìjẹ̀rọ ẹ̀mọ́ bẹ́ẹ̀ bá ń gbóúnjẹ ọdún Christian oúnjẹ bọ̀ nígẹ̀ tó máa ń ta ló sọ bẹ́ẹ̀ ọdún pásítọ̀ kúrú yìí ló sọ bẹ́ẹ̀ pásọ tó wù yìí akọ́tì ẹ̀ nígbà tó ti ń sọ ó ti kéde bá àǹsára fún sọ ó sì kéde sọ́nà ọba sọ lọ́kọ́dí kábọ̀ lẹ́bí lọ́kọ́ ìlànà lọ́wọ́ fọ́ọ̀lù fọ́lá àdá ọdún tó ń sẹyẹ ọdún òkè tẹ́lẹ́gẹ́gẹ́ ní ọdún kúkúrú ní àgbọ̀ ọ̀rọ̀ وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم ورحمه الله وبركاته الله